ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́run ò bá ní kẹ́ wọn o ọlọ́run bá ní yọ́nú sí wọn o ọlá ìpè méjì rẹ ọlọ́run ọ̀làlá ìlà ìlọ́lá níjókòó tòní lágbára ọlọ́run bá ọlá tí ń bẹ fún kíké àlùkùránì alápọ̀nlé àwọn ẹ̀san tó tóbi rabandẹ̀ rabandẹ̀ léyìí tó ṣe pé a máa rí gbà lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà tá a bá ti gbájúmọ́ alukurani alápọ̀nlé ní kíkà òun lè tí a máa bára wa sọ níbi ìjókòó tòní lágbára Ọlọ́run bá tá fẹ́ sọ lórí agbọ́nni yìí ó yẹ ká tiẹ̀ ọkọ́ mọ kí ni ti ń jẹ́ alukurani ọ̀hún gangan kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tá a bá mọ̀ tán a tún wá ṣe àlàyé nípa àwọn àáyà èyí tó dá lórí ìròyìn nípa alukurani alápọ̀nlé lẹ́yìn tá a bá mọ̀ tán a ṣe wá sọ nípa àwọn ọlá àbáwọn ẹ̀kọ́ tọ́jẹ́mọ́ bò là ṣe é ké alukurani alápọ̀nlé alukuran onítìrà èyí tó sì pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ̀kalẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam láti pàṣẹ malaku jibril kíkẹ́ ọlọ́run ọba kí kó máa bá malaku jibril náà kùránì alápàlẹ́ ó bẹ̀rẹ̀ pẹ̀lú suratul fatiha ó sì parí pẹ̀lú suratul nas alukùránì yìí ọlọ́run sọ̀kalẹ̀ kó lè bá a máa jẹ́ mọ́ọ́jísù adánilágara ìwé adánilágara tó ṣe pé kò sẹ́nì kankan tó lè rí irú rẹ̀ mú wá ó ní alukùránì ńlọ́jẹ́ kùránì yìí gbogbo àtà bá ti ń ké a máa gbalada pẹ̀lú kíké rẹ̀ ọwọ́ ọ̀bàjẹ́ kan ò lè kàn án níwájú àbí ọ̀rọ̀ ọlọ́run ọba mímọ́ òní alukurani òní ọjẹ́ oríṣiríṣi àyà lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ń ló ti ròyìn alukurani ó pè é ọlọ́rọ̀ òun ọlọ́run ọba ni àníṣe alukurani ó ní ní okùn ìbáṣepọ̀ èyí tó yí láàrin òun ọlọ́run àtàwọn ẹ̀dá àní alukur'an yìí ó ní ojú ọ̀nà ọlọ́run ọba tààrà àní alukur'an ó ní adhikir almubarak ìrántí ọlọ́run léè tó ṣe pé ó kún fún ìbùkún ọlọ́run wà nurul mubin àní alukurani yìí ó ní ìmọ́lẹ̀ ètò hàn kété pé ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ fún ọlọ́run ọba lọ́sọ̀ o gbogbo ọ̀rọ̀ tí mẹ́nu alukurani pátápátá ọ̀rọ̀ ọlọ́run ọba ni ní tòótọ́ àti ní òdodo ọlọ́run wí níbàámu sí ojúpọ̀nà tó lẹ́tọ̀ọ́ síbi ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ṣe máa ń sọ̀rọ̀ ọlọ́run ọba ó gbé fún malako Jibril tó jẹ́ màláìka ẹni ìfọkàntán láti lọ wí àlùkùránì láti lọ ké fún anábìwá Muhammad tó jẹ́ òjíṣẹ́ tá a lè fi ọkàn tán bákan náà nínú àwọn àyà èyí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi sọ nípa alukurani alápọ̀nlé ọlọ́run ní dhalika natluhu alayka minal ayati wa dhikril hakim èyí tá à ń ké fún nínú àwọn àyà ìrántí ìtọ́jẹ́ tíra ọ̀jọ̀gbọ́n níbẹ̀ ló ti wá o. láàyè míì ọlọ́run ní ya ayu anas ẹ̀yin èèyàn lápapọ̀ kọ̀díjà àkùnbọ̀rọ̀ àánú mi ọ̀rọ̀ bí kùn ẹ̀rí òdodo ó ti dé báyìí látọ̀dọ̀ Ọlọ́run báyìí ẹ̀rí òdodo ó ti dé báyìí látọ̀dọ̀ Ọlọ́run báyìí wa anzalna ilaykum nuran mubina ìmọ́lẹ̀ tó hàn kété pé ọlọ́run ní a ti sọ kalẹ̀ fún yín ntọ́lọ́run bá ń sọ níbẹ̀ náà ó ní alukurani alápàlẹ́ láàyè mi ọlọ́run ní wàmẹ́ká ni hadha alukuran an yuftara min dunillah alukurani kọ́ ó kọjá tíra àròbájọ tíra àgbélẹ̀rọ ọ̀rọ̀ọ̀rọ̀ ọlọ́run ní kì í ṣe alukurani alápàlẹ́ walakin tasdiqa alladhi bayna yadayhi ṣùgbọ́n alukuran tíra kan tó ṣe wípé àwọn tí àtọ̀ ti lọ síwájú ọ̀rọ̀ inú rẹ̀ ó ń sọ pé léyìí ń lò dodo eléyìí ìní ò sí bẹ́ẹ̀ ntí kuraani ntọ́dalénu. láàyè mi ọlọ́ni ya ayu anas kọ́dìjà àtìkù mu'idatun min rabbikum ìkìlọ̀ tààrà wáàsí lódìndí ó ti dé báyìí o látọ̀dọ̀ lọ́wọ́ báyìí wa shifa'un lima fi sudur àti tí ó máa jẹ́ ìwòsàn fún gbogbo ohun tí ń bẹ nínú igbáàyà nínú ọkàn ẹ̀dá bíi kèéta ìlara inú níbí ni ìbínú ọmọnìkejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run alukurani ó ti dé láti wàá fọ̀ láti mú ìwòsàn wá bá a wàhúdàn wa rahma bẹ́ẹ̀ ni alukurani ó jẹ́ ìmọ̀nàfẹ́dà ọ̀nààmà wa rahma ìkẹ́ló tún jẹ́ fún gbogbo múmìnì lápapọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà èyí tó subhanahu wa ta'ala tó fi sọ nípa alukurani alápọ̀nlé àwọn ọlá tí wọ́n ń bẹ fún alukurani alápọ̀nlé àwọn ọlá tí ń bẹ níbi mímá ké alukurani alápọ̀nlé fọ́dùlù tìláwà tìlùkùránì kẹrìm bàbá tí wọ́n ń sọ nípa fọ́dùlù tán ohun tá a máa fi lé ní àwọn ẹ̀kọ́ nípa bá a ṣe máa kà á kó lè bàjẹ́ pé ń tà kéwọn á lè lẹ́tọ̀ọ́ sí ládàá lórí kíké rẹ̀ èyí wípé à ń ké nínú àwọn àyà nínú àwọn ọlá èyí tó ń tọ́ka sí àjùlọ tí ń bẹ fún kíké alukur'an nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú hadith ń bẹ nínú bukhari àti muslim látọ̀dọ̀ abu musa al-ash'ari ọlọ́run bá níyọnu sí anáwó kọ́l àni nàbíyà sallallahu alayhi wa sallam kọ́l mathal mu'mini alladhi yaqra'u al-qur'an mithlul atroja rihuha tayyibun wa ta'muha tayyibun. Ta anabi ní àpèjúwe múmìnì ètí ń ké alukuraani alápọ̀nlé múmìnì tí máa ń ké alukuraani ọ̀là ẹ̀gẹ́ bíi atiruja èso kan níjẹ́bẹ̀ èso tá a wí yìí ríhù àtọ́yìbùn òórùn rẹ̀ máa dáa pọ̀ o wọ́tọ́ àmọ́ àtọ́yìbùn bẹ́ẹ̀ náà ni títọ́wò rẹ̀ jíjẹ lẹ́nu rẹ̀ òun náà tún dáa ṣùgbọ́n múmìnì alẹ́dìlá yàkàrà olùkọ́rán tí èké kùránì kàmáṣálì tamọ̀rọ̀ ọ̀dà ẹ̀gẹ́ bíi dàbínù ni dàbídùn ní láàrin àlà kọlọ́ọ̀rùn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́tọ́ àmọ́ àhọlùwọ́n ìtọ́wò rẹ̀ jíjẹ lẹ́nu rẹ̀ ní tó dùn màrìn màrìn ni. ìyẹn ni pé àdìsí yìí ó ń tọ́ka sí ọlá tí ń bẹ fún olùké alukurani alápàlẹ́ nínú hadithi mi ojúṣe aláwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama lóore jù nínú yín ńlẹ́ tó ṣe wípé ó kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe ké Kùránì nígbà ọkọ tọmọ tán wà á lámàwò ó tó fi mọ ẹlòmíì yẹn ni pé kíyàn máa ké Kùránì ìyẹn ti ké ìyẹn ti lọ wẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ọmọ àké ó tó fi mọ ẹlòmíì ó ń tọ́ka sí wípé khairu oore ó ń bẹ lára onítọ̀hún yàtọ̀ sílẹ̀yìn Òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó tún jẹ́ àmọ̀ nù hadith míì pé mọ̀nkọ́ra harfa min kitabillah falahu bi hasana gbogbo ìgbàtẹ́dà tí bá ti ń ké alukurani lórí aarafi kọ̀ọ̀kan an alphabet tíyàn bá ń ké falahu bi hasana onítọ̀hún yóò máa gba ládàá pé ó ṣe dáadáa kan ó ṣe dáadáa kan ẹni tí a bá sì kọ́lẹ̀ fún pé ó ṣe dáadáa látàrí pé ó ṣe dáadáa sísàkàní ọlọ́run wal hasanatu bi ashri amthaliha dáadáa kan tíyàn bá ṣe yóò máa wà nípò pé ìyẹn ṣe dáadáa mẹ́wàá ni ẹni pé ìgbà tíyàn bá ti ń kí alukoran ah, ọlọ́mọsánú wa pọ̀ lórí aráàfin kan kó lè bá yé wa alihamudulilayi tábà ṣe ní ìsìn aráàfin mẹ́sàn-án lórí alihamudulilayi suratul Fatiha àtọ̀fẹ́ kan àyà ládàá náìtì wọn kọ́ lẹ̀ fún yàn anábìíní ẹ̀gbọ́n mi yé dáadáa o láàkúlù alif lam mim harfun kí pé tíyẹn bá ti aka alif lam mim kì í sára fi kan o ara fi mẹ́ta ni o walakin alifun harfun ṣùgbọ́n alif tó wíwọ̀n alif ara fi kan nù lam ara fi kan nù mim ara fi kan nù lọ́wọ́ alif lam mim tíyẹn ara wí ìyẹn ti gbalá da ọgbà nù níwájú ọlọ́run subhanahu wa ta'ala yẹn ni wípé àwa mùsùlùmí látàrí mímọ̀ kí alukur'an oríṣiríṣi láàdá ńlá màmá gbà nínú hadith mi òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ní hadith tábù rẹ̀ rà tó gbà wá ó ní majtama'a qawmun fi baytin min buyutillah àwọn èèyàn kan wọn à ní sara wọn jọ wọn à ní kójọ sínú ilé kan nínú àwọn ilé ọlọ́run yatluna kitab Allah kama wá ké tírà ọlọ́run Al-Qur'an alápàlẹ́ kama ké níbẹ̀ wa yatadarasunahu ká tún máa fi dára wọn lẹ́kọ̀ọ́ bó o láá ṣe é kà kí rẹ̀ ká fi kọ́ra wọn láàrin ara wọn illa nazalat alayhim sakina wọn ò ní í ṣe bẹ́ẹ̀ àfi kó jẹ́ wípé ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run yóò máa jẹ́ tiwọn. waghashiyatuhum rahma àánú ọlọ́run yóò mú wọn dáadu wa hafatihumul màláyíká bẹ́ẹ̀ làwọn màláyíká òní kiri ká wọn wa dhakarahumullahu fi man inda ọlọ́run bá subhanahu wa ta'ala yóò sì máa rántí wọn lọ́dọ̀ àwọn ẹ̀dá tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìyàwó màláyíká. yẹn ni okùnfà sábàbí ìfọ̀kànbalẹ̀ òní alukóraani lọ́jẹ́ tààfẹ́ kọ́ lọ́n kọ́ kẹwa kó ṣe àánú wa lára ń tàlẹ́ musa lóògùn òní kíkẹ́ alukóraani àwọn màláíkà aláàánú tàbá fẹ́ kí wọ́n jìnà sí wa lára ń tàlẹ́ ṣe tàlẹ́ dábí ọgbọ́n òní ànìkà máa kí alukóraani alápọ̀nlé sáàsì ń ké bí ọlọ́wọ́n máa ṣe kíkẹ́ rẹ̀ yọ́ máa ṣe ní ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa bọ́ọ̀bà tún wá kí alukóraani alápọ̀nlé gbìyànjú kó rí wípé òun ké ń torí tọ́lọ́run má ké nítorí pé òfin wá ayé àìmọye ẹ̀dá ló sì pé láyé tòní ojúmọ́ tòní tọ́mọ yìí wọn ò mọ̀ ké Kùránì nítorí tọ́lọ́ ah, ẹ bá ní sọ fáwọn alájí wa ẹ sọ pé adélé àṣe yàsí méje ìsàwákà márùn àti báni sílẹ̀ kí wọ́n dàgbọ̀n kí wọ́n rí a ọ̀ ká nítorí tọ́lọ́run nítorí owó táyé ń fi ń ka òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam anábì sọ nínú hadith wípé iqra'ul Qur'an wabtagu bihi wajhi Allah ẹ máa kí alukur'an tẹ́ bá ń ké ẹ jẹ́ ká níyàn yọ̀ ọ́dà ẹ ké lẹ́yìn tó fi ń wọ ojú rí ọlọ́run ẹ ké nítorí kọ́lọ́mù bá kó lè san yín lẹ́sàn-án rí ẹ tì máa ké kọ́bìlà yìí àti yaqawmun káwọn èèyàn kan kí wọn tó dé àwọn èèyàn tá a wí yìí yuqimunahu iqamatal qadhi yata'ajjalunahu wala yata'ajjalunahu wọ́n máa ké alukur'an nígbà tí yẹn bá gbé ife sẹ́nu báyìí tó fẹ́ mú mi ni gọ́ngọ́ngọ́ngọ́ngọ́n ó ti dààmú tán yẹn ni pé yàtà ájà lónà o wọ́n máa ké Kùránì wọ́n máa fi wáyé wọn ò ní ké nítorí pé a fi ń béèrè ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́hun bá subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀san ètí ń bẹ fún kíké alukoran òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam sọ pé iqra'ul Qur'an àní ẹ máa ké Kùránì mọ̀rọ̀ yín mọ̀gbà yín yànjú ẹ máa ké Kùránì fàáyínàwó yá àti yawm al-qiyamah ti shafi'an li ashabi torí pé alukuran yóò wà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alikiyama tí ó wàá ṣípẹ́ gbogbo ẹ̀dá tí bá ń ké láyé ń bí yẹn ni pé nínú àwọn ẹ̀san àbáǹfààní tí ń bẹ níbi kíké alukur'an ó ní pé kíké rẹ̀ yóò máa jẹ́ okùnfà ìṣìpẹ̀ ẹ̀dá tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alikiyama torí alukur'ani yóò wàá ṣípẹ̀ ẹ̀dá tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alikiyama bá a ṣe rí kanú hadith mi àti alukur'an àti ààwẹ̀ téèyàn ń gbà èkéníkejì wọn òní wọn wà sípè tó bá jọgbìn dàlùkì àmà yẹn tó bá di pé kọlọ̀ nǹkan sànù wa tọrọ èèyàn tíṣẹ́ rẹ téèyàn ṣe tí ọba kan téèyàn lè fi wà lójú ọ̀nà pé tọ́ wà lọ lóṣù bíi mélòó kan nùnà àwòrán bíi mélòó kan nùnà Quran yóò wà bọ́lọ̀ bákan náà àwẹ̀ tá ń gbà yóò wà bọ́lọ̀ pé a gbà tí ń bẹ ńlẹ̀ ayé èmi ni mo ìjẹ́ ọ́ ráàyè àwẹ̀ nígbà lọ́sàn-án o ọlọ́run wọn wà níyẹ̀ wọn ò ní gbò lẹ́yìn tí ó máa pariwo tọ́lọ́run bá subhanahu wa ta'ala tí ó fi gbọ́ sí wọn lẹ́nu tí ó fi ní kónítọ̀ nǹkan máa lọ sínú ọgbà àlùjáde onídẹ̀ra yẹn ni pé tọ́lọ́run náà tó bá fẹ́ kí àlùkùránì kò sí ìpẹrẹ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà mò ń bà á dáa máa ké dáadáa láti sìn lọ. yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé ìmáa látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹni pé máa ké Quran okùnfà ìṣọ́ ìdáàbòbò ni òǹlẹ́lẹ́ ìjẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nígbà yá anabi sallallahu alayhi wa sallam anabi yan Abdurrahman yan Abu Huraira kọlọ́nkọba níyọnu sí ó ní kó máa mójútó ilé oúnjẹ sọ́dákọ̀ ètí a bá ń gbé wa ó sáà sàkíyèsí pé ó ń dínkù ó ń dínkù ah ń gbọ́ wàá díjọ́ kan nítọ̀ọ́ mo fẹ́ mọ ìdí tí fi ń dín kù tálẹ́ǹtì wá ń bì tí wá ń kọ́ni lóúnjẹ. ọba gọ ìgbà tí ó bójú ò bójú rí ọba rí bàbá àgbàlá kankan lọ́ba wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní kó oúnjẹ ọwọ́ tí ọ àsìwọ̀ lọ́ọ́ máa wá bí tó ń jẹ́ fi ń dín kù ní dáko o sèmi pẹ̀lẹ́ o àgbàlagbà ni mí ẹ̀ńtọ́ làwọn ọmọ tó pọ̀ ní mí ń wò sí ní tí màá fún ọ torí ẹ̀ mo fi wá bòyìn wárí sàánù mi foríjì mi ọ̀ǹda mo foríjì o àbúrẹ́rà ntoju ẹ̀rí ọ̀sọ̀fà nàbì anabi ní ni yóò tún wá bó ti dijọ́ kejì ó tún kọ ó tún wá bákan náà fún ọ yóò tún wá ń bọ̀ wá dilẹ́lẹ̀ kẹta ni ẹ̀yìn ní fiọ́lẹ̀ lónìí ń wọ dọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àdàsálàm wà ní ẹ̀ má wulẹ̀ ṣùgbọ́n mo ọ lórí kan orí tí ń ṣe ni wípé àyà kan bẹ ké àṣeyìtáàní kankan kò ní súnmọ́ onítọ̀hún àwọn ẹni ibi wọn ò ní níkàpá lórí onítọ̀hún torí pé àyà wọn odindi sọ àtàbọ̀ ọlọ́run ọba òní ṣe Abu Huraira ń gbà tó gbọ́ ọ lọ sọ́dọ̀ ànábì pẹ̀tọ̀ àbó ṣe sọ ló ṣe rí o ẹni tó ní yọ̀ wá ọmọ tó ń padà wá ṣùgbọ́n kó tó lọ ńgbà tọwọ́ mi bà tí mo ní ń sáwọ́ dọ́dọ̀ rẹ ó wí nǹkan báyìí ó wí nǹkan báyìí wí fún mi ànábì ní èyí tó sọ yìí òdodo ńlọsọ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà òpùrọ́ ni onírọ́ ni onírọ́ ẹ̀dá ni níta fẹ́fà yọ láàrin ni wípé Ayatul Kursi ìkànnà àwọn aya àánú alukurani ńlọ́wà kíkẹ́ rẹ̀ odidi ìṣọ́ àtààbọ̀ ọlọ́run ńlọ́túnjẹ́ yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé ẹ̀ ń bá dún ní ma lẹ́yìn irun ọ̀ràn yẹn kọ̀ọ̀kan kò lè ṣe kọ́mọ̀ká Ayatul Kursi kò lè ṣe kọ́mọ̀ká Allahu la ilaha illa huwa al-hayyul qayyum tẹ́ délẹ̀ ọwọ́ ń ti ń kọ́dí rẹ̀ tí ò tí ì jẹ́ ọwọ́ àlùjánnà onídẹ̀ra àìtí ikú rẹ̀ ni yẹnni pé máa kẹ́ Ayatul Kursi okùnfà ìwọ àlùjánnà onídẹ̀ra ńlọ tún jẹ́ Ayatul Kursi sì ni ìkànnì àwọn àyà tí ń bẹ nínú Al-Qur'ani lára ẹ̀ náà wípé ìmá ké Suratul Fatiha Suratul Fatiha ìmá nínú àyà al nínú sura alukoran ńlọ́wà kíkí rẹ̀ lórí irun onírun tá a bá kí ni ó fi nítumọ̀ irun tíyàn bá kí tíyàn bá ka suratul fatiha níbẹ̀ irun kò ní jẹ́ nǹkan àtẹ́wọ́gbà níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam anabi jama wípé la salata liman lam yaqra bi fatihatil kitab ẹ̀ ń bá kírun tí ó ka fatiha lórí irun rẹ̀ tó ké anabi sọ pé rẹ nítọ̀hún kò nírun o yẹnni wípé ìmọ̀ kẹsùrátọ̀lù fàtíà ó dín dín okùnfà kan gbòógì ńlọ́jẹ́ tírun táǹkì tí ó fi jẹun tí ó nítumọ̀ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala kódà náà àdé fèmí man salla salatan lam yaqra fiha bi fatihatil kitab fahiya khidajun anabi ní gbogbo ẹni yòówù tó bá kírun kan tí ó ka suratul fatiha níbi irun rẹ̀ tó ké irun ìrun tí yóò pé ni ìrun tí yóò pé ni ẹ̀ẹ̀mẹ́ta ńlá Nábì wí sallallahu alayhi wa sallam yàtọ̀ sílẹ̀ yìí ni wípé nínú hadith mi Ànábì tún pa wá láṣẹ ó ní pé suratul Baqara suratul Ali Imran kátó ń dún ní máa rẹ̀ ní kíkà pọ̀ ikrahu az-Zahrawayn al wa Ala Imran sura méjèèjì Ali Imran suratul Baqara Ànábì ní ká dún ní máa kékeré fàyínáwòmá yàtìyáni yawm al torí kékeré kejì wọn wọn wà tó bá dijọ́ gbin al-qiyama ka anáwòmá gọ̀máàmà tání àwọn méjì wọn dà gẹ́gẹ́ bí èṣùjò bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí tó bá dijọ́ gbin al-qiyama yẹn bí wọ́n ṣe bí wọ́n ṣe pọ̀ sí. àwọn tá a wí yìí àwọn ka anáwòmá furqanu min tayr wọn dà gẹ́gẹ́ bí ikọ̀ kanú àwọn ẹyẹ tí wọ́n ya wá sọ̀wáf tí wọ́n wá tò lọ́wọ́ wọ́ọ́ súrà kìíní àti kejì ni an ashabihima gbogbo ẹni tí wọ́n ń kí wọn pátápátá òní wọ́n máa òní jẹ́ẹ̀rí fún tó bá ti jẹ́ gbìyànjú níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala làwọn fi apá aláṣẹ pé àníṣe ẹ máa ka ẹ máa ké iqra'u suratul baqara suratul baqara ẹ máa ké dáadáa fàyínà akhdaha baraka ìmáa ké rẹ̀ kéèyàn gba mú sẹ́kún kéèyàn máa ka ń gbogbo gbà á ìbùkún ọlọ́run ni o wọ́tàrìkù ha hasrọ̀ kéèyàn wá gbé jùlẹ̀ kọ́ mọ́mọ́ ké e àbámọ̀ ni o tọ́ba jẹ́ ògbìn àlùkìyàmà wọ́lá yẹsẹ̀tìrún ha wọ́lá yẹsẹ̀tìrún ha albatọ́la gbogbo àwọn òpin dẹ́n ẹ̀dá pátá wọn ò ní níkàápá lórí ẹni tí bá ń ké suratul baqara yẹn ni wípé ààbò ọlọ́run àti ìṣọ́ rẹ̀ ó ti dájú lórí ẹni tí bá máa ń ké suratul fatiha kódà Ànábì jáàmà wípé إن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان gbogbo ilé tí a bá ti máa ń ké suratul Fatiha èṣù kankan ò ní níkàpá ni kò ní lágbára lórí àti wọnú ilé bẹ́ẹ̀ ẹni pé náà àwọn àǹfààní àbí orí ètí àárí látàrí pé à ń ké alukur'an onígbé tí a bá ka suratul Baqara gbogbo ilé tí a bá ti máa ń ké àṣetán àtàwọn ọmọ ogun rẹ̀ wọn ò ní ráyè nírú ilé bẹ́ẹ̀ kódà tíyẹn bá ń rí wàhálà bí alẹ́nu iṣẹ́ ni àbí inú ilé ń dàrú ni ọ̀dẹ̀ ń dàrú ni Suratul Baqara tíyẹn bá ń ké pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run Ọba ìfọ̀kànbalẹ̀ inú ilé náà Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala yóò dá padà. lára àwọn súrà èyí tó ṣe pé òun tún lọ́lá pọ̀ yàtọ̀ sí Suratul Fatiha àtàwọn èyí tá a ti dá akọ síwájú òní Suratul Ikhlas ìyẹn Qul huwa Abu Sa'id Al-Khudri kọlọmbani yọnisi olójúṣe ọlọ́run bá sọ pé walladhi nafsi biyadihi mo fọlọ́run bá tẹ́mi mi bẹ́ẹ̀ lọ́rẹ̀ mi búra o innaha suratul ikhlas tẹ́lẹ̀ ń yẹ kul huwa allahu ahad kìí ṣe kulufu kul huwa allahu ahad suratul ikhlas tẹ́lẹ̀ yẹn ànábì sọ wípé ọlọ́run tẹ́mi mi bẹ́ẹ̀ lọ́rẹ̀ mi búra pé innaha ta'dilu thuluthal qur'an ó ṣe déédéé ìdáta alukurani alápàlẹ́ ó ṣe déédéé ìdáta alukurani alápàlẹ́ yẹn ni pé ká gbìyànjú kárípà ń ké súra yìí náà kódà a ti ẹ̀rí kanú àkọọ́lẹ̀ mi wípé ẹ̀ ń bá dánimá kíkẹ́ rẹ̀ títà máa ń ké lórí ìrun ṣáṣáṣáṣá torí ìfẹ́ tó ní sí irú ẹni báwọn ọlọ́run bá subhanahu wa ta'ala yóò nífẹ̀ẹ́ onítọ̀hún náà. bákan náà nínú àǹfààní àbíọ́lá tí ń bẹ fún alukuran àbáwọn súra kan tí ń bẹ nínú rẹ̀ òun lè tuntun bẹ fún súratul mu'awwidhatayn ìyẹn kólé huwa Allah kólé a'udhu bi rabbil falak àti kólé a'udhu bi rabbin nas ìkíní kejì wọn náà odidi ìṣọ́ ààbò ọlọ́run ó ti dájú lórí ẹni tí bá máa ń ka súrà méjèèjì yìí nínú hadith èyí tá a fa wa nàṣàyí tí wọ́n gbà wá wọ́n lòdì sí ọba sallallahu alayhi wa sallam ọ̀pá ọ̀nkúbà ọ̀pá láṣẹ pé kó máa ka súrà méjèèjì ó ní kó máa ka thumma lẹ́yìn náà níbi wàá sọ fún mi pé má sa alasa ìlún bimithliha wala sta'adha musta'idun bimithliha nítorí fi máa ka ni wípé ẹnìkan sẹ́ni tó ti béèrè oore lọ́dọ̀ ọlọ́run tó wáá fi nǹkan kan tí ì béèrè oore lọ́dọ̀ ọlọ́run bí ẹ̀ ń tọ́ka kólé àwọn tó kìíní bákan náà ẹnìkan ọ̀sá di ọlọ́run pé ọlọ́run ṣàánú mi ọlọ́run fi sọ̀rọ̀ sọ mi o tí yóò wá dàbí ẹni tó fi kúlẹ̀ àwọn dòkè ní kejì tẹ́ ẹ tọrọ ìṣọ́ àti ààbò lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. àwọn ẹ̀rí tí tó ń tọ́ka sí àǹfààní ẹ̀san èyí tó ṣodo síbi kéèyàn máa ké àwọn àyà alukoran àbáwọn súra kan àbí alukoran lódìndí ọ̀pọ̀ ṣùgbọ́n torí ká sọ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ èyí tó yẹ kó máa bẹ lára wa tá a bá fẹ́ ké alukoran ẹ jẹ́ kí ara fi mọ̀ báwọn. nínú àwọn ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ máa bá ẹ lára wa tá fẹ́ kí alukur'an ìkíní bẹ̀ ni pé ikhlasu niyyati lillahi ta'ala ó bàtọ́ bá ti fẹ́ kí alukur'an rí pòǹke nítorí t'Ọlọ́hun Ọba nìkan ṣoṣo má ké nítorí owó má ké nítorí pọ́ùn wá ipò ṣùgbọ́n ké nítorí pọ́ùn wojú rí ọlọ́run torí pọ́ùn wá àlùjáde onídẹ̀ra torí kẹsàn-án rẹ kó lè bá a pọ̀ kọ́nà ọba kó lè bá a sàn lẹ́sàn-án rí torí pọ́ùn béèrè fún ládàá nínú suratu azumar ọlọ́run ní fad'u Allah mukhlisina lahudin ẹ yá máa ké pọ́lọ́run o ẹ máa bí ọlọ́run bá o lẹ́yìn tí ń ṣàfọ̀mọ́ ìjọsìn yín fọlọ́run bá ta'ala nínú suratul bayyina ọlọ́run ní wa ma umiru illa liya'budullah wọn kó pa wọn láṣẹ nǹkan kan ju pé ká máa sin lọ́run lọ àkàláṣe tí bá ń sin lọ́run bá ká máa ṣe àfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run ọba lẹ́yìn tó ṣẹ́rí kò ń bi ẹ̀sìn kẹ́sìn lọ sínú ẹ̀sìn Islam nínú hadith ànábìdí ẹ máa ké alukuran ẹ máa ké nítorí tọ́lọ́wọ́n bá nìkan so káwọn ọjọ́ kan kí wọ́n ó tó dé yata'ajjalunahu wala yata'ajjalunahu wọ́n máa ké alukuran lẹ́yìn tí fi ń béèrè oore ìtayé nìkan wọn à ní ké nítorí oore ìtọ̀run wọ́n máa ké ìsàwákà ìsàwówó ìsàrówó ẹja bẹ̀rù lọ́wọ́n bá ké nítorí tọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo má ké nítorí owó má ké nítorí òpó ké nítorí tọ́lọ́wọ́n ọba ké nítorí ọlọ́run gbogbo táwọn èèyàn máa ń rí látàrí oore ayé àbí tọ̀run ìwọ náà ó rí gbà ṣùgbọ́n kí ikhlas ìfṣe nǹkan torí tọ́lọ́run ní níbi àlùkùránì ètò nké tó bá fẹ́ ké tó fẹ́ kọ́lọ́run bá kọ́ san lẹ́sàn-án rẹ̀ jẹ́ kọ́kàn rẹ̀ jọ wà níbi tó nké kó o sì máa ké tìbẹ̀rẹ̀ ọlọ́run tìbẹ̀rẹ̀ ọlọ́run ọba títóbi ọlọ́run títóbi ọlọ́run máa gbé sínú gbáyà rẹ̀ ní gbogbo pátá tó ń ké àlùkùránì alápàlẹ́ ǹjẹ́ ọmọ ọ̀rọ̀ tó ń kàbí ọ̀rọ̀ ọlọ́run ọba tàn án lá ọba tó ṣẹ̀dá gbogbo ẹ̀dá pátápátá nínú àwọn ẹ̀kọ́ tí ó máa bẹ lára wa ni pé gbogbo àtọ́ bá fẹ́ kí alukur'an rí pọ́ ń kà á wọ àǹtà àlàtọ̀ àárọ̀ lẹ́yìn tí ń bẹ lórí ìmára torí pé kọ́ wà nímọ̀ra tó bá fẹ́ kí alukur'an lára pọ̀ pàtàkì ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nù Imam Malik ọlọ́run kọ́ bá nìkẹ́ wọn àti ẹ̀rí kanú àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ fi yé wa wípé gbogbo àtẹ́ bá fẹ́ kàdífì fáwọn èèyàn bàbá wọṣọ tó dára sára wọ́n wẹ̀ wọ́n sọ̀sọ́ sára torí kíni torí pé wọ́n fẹ́ kí àdífì fáwọn èèyàn bó wàá ní alukurani alápọ̀nlé ẹni wípé pàtàkì ọ̀rọ̀ ọlọ́run kí wọn náà kó lè bá a dẹni pàtàkì ọlọ́run jẹ́ ajéyàn o ṣé aléyàn pàtàkì láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà tó bá fẹ́ kí alukurani rípò ṣe àlùwàlá bọ́ọ̀ bá wá rómi tó fi ṣe àlùwàlá kò sí ní tó burú o lè ṣe táyà máa mu tó o bá kágara láti lomi àbó òtí rí àbó òtí lè lo ṣùgbọ́n láàfíà kò tó nǹkan bí yẹn bá wá ní jẹ́nẹ́bà lára onítọ̀hún yọ lọ wẹ̀ ni o bí ó bá wá lọ wẹ̀ tí ó bá lè wẹ̀ látàrí pé kò sí omi àbomi wọn àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ oró mi àmúdi kan ọ̀sẹ̀lẹ̀ sí i ó sì fẹ́ kí alukoran táyà máa ń lò nítọ̀hún òní yóò ṣe o nínú àwọn ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ máa bẹ lára wa yẹn tá a bá fẹ́ kí alukoran alápàdé ni pé allah yakra alukoran fẹlẹ amáàkìní almustakadero ààyè tó dọ̀tí ààyè ẹ̀gbin kuraani èyí èké ń bẹ̀ o à ń fi àsìkò yìí a fi ń rọ àwọn àfa òní fi rà á kú àwọn àfa òní kò rà á kú ó ní kí wọ́n lọ mú ẹ̀jẹ̀ oṣù obìnrin kí wọ́n fi hàn áyà lùkùránì ò sì bẹ̀rù ọlọ́run nígbà bá fi áyà ẹ̀jẹ̀ tí wọ́n bá fi hàn áyà kùránì tán ó wà ní kí wọ́n lọ rí kùránì òdìdí ó ní wọ́n lọ rí manual tán à ó jẹ́ bẹ̀rù ọlọ́run sáyé náà ló sì ń wá tó báyìí ó yá apáyọ̀ ọlọ́run èèyàn gbọ́dọ̀ ké láàyè ẹ̀gbin kámọ́sẹ̀ wàá sọ wípé èèyàn wà lọ rí àyà kan àbóríde kùránì èèyàn wà lọ rí má yẹ gbin tí èèyàn bá fẹ́ kí alukuran ọ̀dà àpò kéèyàn sí a'udhu billahi minash shaitani rajim bákan náà kò sí bisimilahi rahman rahim ní tí ó jẹ́ sí a'udhu billahi ni wípé àṣetán kìfẹ́ kéèyàn ò ṣe nǹkan kéèyàn ọgbàládá bí ó ṣe bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ọ̀ ṣe ọ̀ọ́kẹ́ nítorí pé ọ̀fẹ́ ke torí ṣe àrími nípìnlẹ̀ ṣùgbọ́n ṣetán bí ó ṣe sọ́de ṣe àrími mọ́ ọ lọ́wọ́ òní yóò máa wá bísí tabarukan kó fi máa wá àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá kí alukoran ohun tó dáa ńlá máa lò láti fi kí alukoran òjíṣẹ́ Ọlọ́run jẹ́ àmà wípé má adìna Allahu li shay'in kàmá adìna linabiyyin hasanin sawt yàtàgọ́nà bilkoran yajharu bi anabi sọpọ́ lọ́wọ́ bá kọ́ tẹ́tí sí nǹkan kan rí bí ṣe máa ń tẹ́tí sí anabi ọlọ́nkan tí ń kí alukoran tó sì ń fi ohun tó dáa tó dùn mọ̀rìnmọ̀rìn tí ní ẹ̀ náà tún ni pé bọ́ọ̀bà kí alukoran má wọ́pọ̀ má ka ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yá sí kúránì náà lọ ń kábàárùn bí yàn bá fẹ́ ké speech lójú aráyé tí ọba kéda ti bá ń wọ́pọ̀ wọn ò ní í gbá tiẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ń ké kúránì tó bá ń wọ́pọ̀ ó ké pẹ̀lú farabalẹ̀ mádùn ó fi sí mi tó àti kọ́ fi mádùn sí ibi tí ọba yẹ ò ní fi mádùn sí bí yóò ṣe máa lórí ètò lónìí òun pẹ̀lú ògbólọ́wọ́n bá tún máa tẹ̀síwájú ní ìjókòó mi kọ́nà bá kó síwájú ìgbà náà lọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka Allahumma rabbana wa bihamdik ashhadu an la ant astaghfiruka wa atubu